ìyàwó ilé mi fi bíléèdì rẹ̀ pátá mi láti yẹ abẹ́ mi wò ó tún fẹ̀sùn àgbèrè kàn mí ẹ tú wa ká ọ̀pọ̀ ìgbéyàwó ló ń dàrú nítorí pé àwọn kan fìyà jẹ àwọn ìyàwó wọn ṣùgbọ́n ní ti ìdílé baálé ilé kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ronaldo Caputo ní ìpínlẹ̀ Sanfara ọkọ ìyàwó yìí gan ló ké gbàjarè síta ó níyàwó òun ti fẹ́ gba ẹ̀mí òun ilé-ẹjọ́ májísírèètì kan tó wà níjọba ìbílẹ̀ kabuchi nípínlẹ̀ sanfara lọkùnrin náà ronaldo caputo pariwo lọ pẹ̀lú ẹ̀dùn ọkàn nígbà tó ń rọ adájọ́ kóòtù náà láti tú ìgbéyàwó òun pẹ̀lú ìyàwó rẹ̀ maggie chiluba ká ó ní yàtọ̀ sí pé ìyàwó òun máa ń fi ẹ̀sùn àgbèrè kan òun àìmọye ìgbà lóbìnrin náà máa ń fi bíléèdì rẹ́ pátá mi láti yẹ nǹkan ọmọkùnrin mi wò bóyá mo ti lọ yan àlè níta ó lápá òun kò sì ka obìnrin tí òun fẹ́ sílé yìí rárá ó tẹ̀síwájú pé nígbà mìíràn tó bá ní kí n bá òun láṣepọ̀ tí mo bá sọ pé ó ti rẹ̀ mí yóò máa bínú rangbọ́ndán ni yóò máa yẹ nǹkan ọmọkùnrin mi wò tí yóò sì máa fẹ̀sùn kàn mí pé mo ti lọ ṣàgbèrè pẹ̀lú àwọn obìnrin míì níta tí mo bá wọ àwọ̀tẹ́lẹ̀ kí n tó sùn yóò fi bíléèdì rẹ mi ò rí àlàáfíà kankan nínú ìgbéyàwó yìí ohun tó gbé mi débí nìyẹn kẹ́ ẹ lè ṣàánú mi ó tún ní ìyàwó mi kì í bọ̀wọ̀ fún mi kódà ó lágbára débi pé ó ti da ìtàn lé mi lórí rí lásìkò tí mò ń sùn lọ́wọ́ bákan náà ló máa ń rojọ́ ilé wa kiri fáwọn ará àdúgbò ìyàwó mi kò nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí mi rárá nígbàkúùgbà tí wọ́n bá wá kí wa yóò máa fẹ̀sùn kàn wọ́n pé níṣe ni wọ́n wá láti da ilé wa rú nínú ọ̀rọ̀ olùjẹ́jọ́ Maggie ó ní lóòótọ́ ni kò sí ọmọ láàrin ìgbéyàwó ọlọ́dún mẹ́rin àwọn ṣùgbọ́n àwọn ń gbé ìgbé àlàáfíà láti ọdún mẹ́rin sẹ́yìn oṣù kẹrin ọdún yìí ni Ronaldo bẹ̀rẹ̀ sí ní pẹ́ wọlé alẹ́ ọjọ́ kan mò ń yọ́ tẹ̀lé lẹ́yìn tó fi wọ inú ilé kan mo kan ilẹ̀kùn àti fèrèsé ilé náà ó jáde síta tó bẹ̀rẹ̀ sí ní lù mí níṣojú ọ̀rẹ́bìnrin rẹ̀ Maggie ní láti ìgbà náà ni òun kò ti ní ìfọkànbalẹ̀ nínú ìgbéyàwó òun mọ́ ó ní àwọn wá sílé ẹjọ́ kí wọ́n lè pẹ̀tù sáwọn lọ́kàn ni nítorí pé òun sì nígbàgbọ́ nínú ìgbéyàwó náà àwọn onídàájọ́ méjì tí wọ́n gbẹ́jọ́ ọ̀hún alàgbà John Kabwe àti Emelda Masua parí ìjà láàrin tọkọtaya yìí wọ́n sì kọ́ wọn bí wọn yóò ṣe máa gbé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà nìṣó Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́